mo kì í kàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ́ni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òṣèré ni Fẹ́mi Adébáyọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí ogójì ọdún ti ìyàwó rẹ̀ Fẹ́mi Adébáyọ̀ ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò orin eléyìí tó kọ láti fi pọ́n ìyàwó rẹ̀ lé lọ́jọ́ ìbí rẹ̀ eléyìí tí ó ṣe léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa sọ wípé ọkọ rere òun lẹ̀ ń ṣe bọ̀dá fẹ́mi látòrí ayélujára ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. It's your day today, my darling wife. Omotayomi Aduke. Thank you for loving me. Thank you for accepting me for who I am. Thank you for being the mother of my kids. I really appreciate I bless the day that I met you. I love you, baby. Ìwọ olólùfẹ́ lẹ́yìn ju ẹ̀gẹ́ olójú àrèdè àdùkẹ́ mi. Ìrẹ́nigé lẹ́yìn ọgbà mi. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà akọrin ni Wizkid ló ti fi ìfẹ́ tí àwọn ènìyàn ní ìlú Paris fi hàn sí hàn lórí ayélujára rẹ̀ bí ó ti fi fọ́nrán fídíò ètò ọlọ́dọọdún rẹ̀ eléyìí tí ó gbé lọ sí Paris sórí ìtàkùn ayélujára bí wọ́n ti fi tìfẹ́tìfẹ́ àti tayọ̀tayọ̀ bí wọ́n fi ó bò ó lórí ìtàgé rẹ̀ tí gbogbo wọn sì fi ayọ̀ jó ẹ gbọ́ bí Wizkid ti kọ síbẹ̀ tó sì fi àwọn àpẹẹrẹ àti àmì ìfẹ́ eléyìí tí wọ́n fi hàn sí ní Paris sórí ìtàkùn ayélujára náà ẹ wo fọ́nrán yìí. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí ọmọ gbajúgbajà akọrin ẹ̀mí nì ìyẹn tọ́pẹ́ àlàbí ayọ̀míkù àlàbí kú oríire ti iléeṣẹ́ irun tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣí tọ́pẹ́ àlàbí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò àsìkò tí wọ́n lọ láti ya ilé náà sí mímọ́ kí wọ́n sì gbàdúrà sí i tó sì sọ wípé ayọ̀míkù àlàbí ti ṣí iléeṣẹ́ ìṣerun lọ́ṣọ̀ọ́ tó sì ń rọ àwọn láti ṣerun yín lọ́ṣọ̀ọ́ ní iléeṣẹ́ ayọ̀míkù ẹ díẹ̀ nínú fọ́nrán yìí. nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká aṣojúlóge lọ́nà ọ̀tọ̀ ìyẹn akeem effect fún àwọn sinimá ni wọ́n ti ń kí tí wọ́n sì ń gbóríyìn fún fún iṣẹ́ takuntakun rẹ̀ eléyìí tó ń ṣe pàápàá ní àwọn sinimá ọlọ́kanòjọ̀kan tó ń jáde akeem effect ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé rẹ̀ tó fi dé orí àwọn òṣèré pẹ̀lú tí wọ́n ń tẹ̀lé lórí ìtàkùn ayélujára ń kí wípé ó kú iṣẹ́ takuntakun eléyìí tó ń ṣe lórí ṣe láti fi ṣe ọ̀rọ̀ mọ̀gìdì kan eléyìí tí ó pè ní ọ̀kan pàtàkì nínú àwọn iṣẹ́ fún sinimá tuntun tó ń bọ̀ lọ́nà tí wọ́n pè ní jákùmọ̀ tó sì sọ wípé eléyìí ni ohun tí òun ṣe láti lè rí dájú wípé òun wò bóyá iṣẹ́ náà ti kún ojú òṣùwọ̀n kó tó di wípé yóò gun orí sinimá. ẹlẹ́ẹ̀kẹfà agbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́ tó tún jẹ́ gbajúgbajà lórí ìtàkùn ayélujára Blessing CEO òun ló ti ń sọ gbangba gbangba wípé Nkechi Blessing àti Honourable Falegan àwọn méjèèjì sì nífẹ̀ẹ́ ara wọn dénúdénú pé ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà kí gbọ́nmi sí omi òtó kó máa wà láàrin tọkọtaya tàbí àwọn olólùfẹ́ méjì Blessing CEO ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni àwọn ènìyàn máa ń da ohun tí kò yẹ kí wọ́n dàpọ̀ mọ́ra wọn wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ní ilẹ̀ adúláwọ̀ ni wọn kò gbàgbọ́ wípé àwọn lè fi ẹni tí àwọn bá nífẹ̀ẹ́ sílẹ̀ kó máa bá tirẹ̀ lọ kí àlàáfíà sì wà nítorí pé wọ́n gbàgbọ́ nínú ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́ pé ó ní láti yọrí sí ìgbéyàwó kò rí bẹ́ẹ̀ rárá nítorí náà ọ̀rọ̀ Nkechi Blessing àti Honourable Fọlẹ́gàn àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn nítorí náà ni gbọ́n sí omi òtó ṣe máa ń wáyé láàrin wọn ẹ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Kitchi Blessing and her ex. Do they still love each other? Hmm. Yes, they do. They do love each other. Now, let me tell you something we don't understand about relationship and marriage. And that's one part of relationship and marriage. A lot of us in Africa have not been able to unlearn and relearn. Compatibility is different from chemistry. You can love people so much, yet you will not be able to cohabit with them. The problem we have in Africa is the fact that we always want to force compatibility and cohabitation. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn òṣèrébìnrin ni ọláìdé oyèdèjì àti ọkọ rẹ̀ olùkọ̀tàn ni wọ́n ti fi fọ́nrán fídíò kan ṣe àlàyé bí àwọn méjèèjì ṣe máa ń ṣe bí wọ́n bá ń jà wípé nígbà tí àwọn kò bá ẹ̀ tí ì jà àwọn máa ń pe ara àwọn ní àwọn orúkọ tó dùn tó tayọ ṣùgbọ́n tí ìjà bá ti wà láàrin àwọn orúkọ àwọn làwọn máa bẹ̀rẹ̀ sí ní làmú ara wọn lórí léyìí tí wọ́n ṣe díẹ̀ fún àwọn olólùfẹ́ wọn tí orí ayélujára wọn sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àbọ̀ láti ẹnu àwọn olólùfẹ́ ẹ bí o ti ṣe. I don't know about you but me one thing is sure when the both of us when everything is rosy when there is no misunderstanding wàá máa gbọ́ orúkọ bíi babe adé adé mi ìfẹ́ mi ìfẹ́ mi ẹyin lójú ọkàn mi ayọ̀ mi adé orí òkè tí kò ṣe tẹyẹkẹyẹ bọ́tá bá ti jà báyìí bọ̀bọ̀ èmi ò ń pè é lórúkọ kankan mi kàn ní bọ́dà láti pè é rárá ni. irọ́ <laughs> ló ń pa ìrùwù ṣé gbàǹkọ́yọ̀ mọ́dà gbàǹkọ́yọ̀ mọ́dà o dẹ̀ lọ bá yà ẹ̀ ṣé mi lọ bá yà ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká olóore àti aláàánú fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún kòkun foundation ló ti fi fọ́nrán fídíò bó ti ṣe àbẹ̀wò sí agbègbè kan ní ìlú ìkòròdú sórí ìtàkùn ayélujára rẹ̀ láti bẹ àwọn ènìyàn wò àti láti wo bí wọ́n ṣe ń ṣe sí léyìí tó sì sọ wípé lásìkò tóun débẹ̀ òun pẹ̀lú báwọn ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ nínú eré ìdárayá tó ti sọ fún wọn wípé ẹni tó bá jáwé olúborí yóò gba ẹgbẹ̀rún mẹ́wàá ṣùgbọ́n ó ṣeni láàánú wípé òun fúnra òun lòun pàdánù nínú ìdíje ọ̀hún tí wọ́n sì gba ẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ òun ẹ wo díẹ̀ nínú rẹ̀. tó bá mú mẹ́ta èlò. bọ́ọ̀kọ̀ ló ń pẹ́ kò ló mú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àgbà òṣèré ni Adébáyọ̀ Sàlámì tí gbogbo ènìyàn mọ̀ sí Ọ̀gá Bello ló ti sọ èròǹgbà tirẹ̀ lórí awuyewuye pàápàá ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ èyí tí ọmọ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀ ń ṣe lẹ́yìn ìtàgé ní èrè tó ń béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré wípé báwo ni èròǹgbà tiwọn nípa kí àwọn ọmọ kó fẹ́ràn ìyá tàbí bàbá wọn tó sì ń sọ nípa fífẹ́ ìyàwó méjì àti àwọn ọ̀rọ̀ mìíràn tó tẹ̀lé àgbà òṣèré ni Adébáyọ̀ Sàlámì t tí àwọn pẹ̀lú ń bẹ lóko sinimá náà dá sí ọ̀rọ̀ yìí ẹgbọ́n ohun tí bàbá sọ. nǹkan tí èmi sí ọ̀rọ̀ yẹn èmi rò pé ó gbọ́dọ̀ balance àwọn obìnrin tó bá ń sọ wípé ó yẹ kọ́ kí ọmọ fẹ́ràn àwọn ju bàbá wọn lọ àwọn ganan nífẹ̀ẹ́ ọkọ wọn nítorí pé kí ọmọ tó dé ọkọ náà kọ́kọ́ fẹ́ràn. ẹ ṣe sáà ọkọ tó ń dẹ̀ wá fẹ́ràn yẹn kò yẹ kí ọmọ kó gbà lọ́wọ́ nítorí pé ó yẹ kán mọ̀ wípé ó pẹ́ ó yá ọmọ gan lọ nífẹ̀ẹ́ lùmí. ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà. ó lọ fẹ́ràn ẹlòmí bójóbìnrin ni ó lọ fẹ́ràn ẹlòmí bójọkùnrin náà ó lọ fẹ́ràn ẹlòmí hmm. ìwọ àtìyá yìí náà lẹ máa tún wà pọ̀ títí lọ́jọ́ alẹ́ àwa ti ń rí sáǹpù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin Bímbọ́ Adémoyè ni àwọn ènìyàn ti ń kàkún adẹ́rìn-pòṣónú báyìí gẹ́gẹ́ bí fọ́nrán fídíò kan eléyìí tó fi sórí ìtàkùn TikTok àti Instagram rẹ̀ Bímbọ́ Adémoyè eléyìí tí àwọn ènìyàn mọ̀ sí òṣèré òun ló tún ti padà wá di adẹ́rìn-pòṣónú báyìí tí ó ti di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń lọ lórí ayélujára tó lè máa múnú àwọn ènìyàn dùn ló ń pẹ̀lú ti kẹ́sẹ̀ bọ̀ ẹ wo fọ́nrán eléyìí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ nílọ́lọ́. ìtí ni figure of speech what I call it. figure of speech figure of speech figure of speech simile simile simile simile ẹ sọ̀rọ̀ sókè simile simile irọ́ ni o irọ́ ni o irọ́ ni o irọ́ ni o ìpábọlẹ̀ ìpábọlẹ̀ ìpábọlẹ̀ ìpábọlẹ̀ pún ẹ nọnu pé ni pún Osiomara. mọ tẹnubọra yín lẹ́nu. o ti o mọ rán o ti o mọ rán o ti o mọ rán o ti o mọ rán. torí bó sì bá mọ̀ràn ni kò yẹ kó yà ń lé tiyín bíbá rẹ ṣe fáìn tó ní ṣe mọ́ forí ru gíkì. Ah, àsọtọ̀rọ̀ báyìí jẹ́ àsọtọ̀rọ̀ báwo bí rẹ jẹ́ òpònú Osiomoro. Osiomoro. Pàṣọ́lá fi kásán. Pàṣọ́lá fi kásán. Pàṣọ́lá fi kásán. Pàṣọ́lá fi kásán. Àbí sẹ́yìn tí lẹ́yìn tí mo fi ọwọ́ jásán rí. Rárá o. Òsì bù. Pàṣọ́lá fi kásán. Pàṣọ́lá fi kásán. Ọ̀nà mẹ́ tó pààyà ẹ̀. Ọ̀nà mẹ́ tó pààyà ẹ̀. Ọ̀nà mẹ́ tó pààyà ẹ̀. Ọ̀nà ya kàfílà. Ah. Bẹ́ẹ̀ tó pààyà rẹ̀ lọ́jọ́ sí. Ah. Àní bímọ tí ó pa wá. Àmì o. Mm ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká akọrin ni tó tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Queen Madiva onífàdé olóòtí lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àwọn gbajúgbajà òṣèré ọmọbọ̀tí àti ìyàbọ̀ òjò fún ìdìde wọn eléyìí tí wọ́n dìde láti wáyé òun sí lọ́jọ́ tí òun ṣe ìsọmọlórúkọ ọmọ òun àṣẹ olúwa Madiva ló lo àwòrán rẹ̀ àti ti àwọn méjèèjì wọ̀nyí níbi tí wọ́n ti bá yàwòrán nínú yàrá ìgbàlejò tí wọ́n sì sọ wípé òun dúk dúpẹ́ púpọ̀ fún ìfẹ́ àti ìkọ́wọ́tì eléyìí tí ẹ̀ ń kọ́wọ́ ti òun lójoojúmọ́ madiva eléyìí tí ó kọ síbẹ̀ wípé òun o tí òun ti di ìyá àṣẹ olúwa lòun fi àsìkò yìí máa kí àwọn òṣèré méjèèjì wípé wọ́n ṣe wọ́n kú ìdìde ó sì fi àsìkò náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde láti wáyé ẹ sí lọ́jọ́ ìsọmọlórúkọ rẹ̀ kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa kí yín wípé ẹ kú ìfojúsọ́nà fún àwọn ètò alárinrin tó ń padà bọ̀ lórí tẹlifíṣàn Orísun bíi ètò bàbá ètò ilé aláyọ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ àti àwọn ohun aládùn ọlọ́kan-ò-jọ̀kan táwọn máa mú wá sójú ìwòran yín ẹ kú ojú lọ́nà tí tó bá ọ ṣògo rẹ ní kejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.